ní ọ̀nà tí í ṣe ọjọ́ kẹta nínú oṣù Shawwal oṣù kẹwàá nínú oṣù òkè ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijra Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àwọn eléyìí ti. Ama máa mẹ́nu bàbá òun náà ni ọ̀rọ̀ nípa àgbọ́yé ẹ̀sìn wa bàbá ń sọ nípa àlùfẹ́ wọ́n bẹ̀rẹ̀ lórí àtúnfà ìmọ́ra ìmọ́ra yìí nínú pàtàkì rẹ̀ òun ni. wọ́n fi ń jẹ èyí tó tóbi jù nínú àwọn májẹ̀mú tí wọ́n fi lálàáfíà táwa bẹ̀rẹ̀ sí ní sọ fún wa nípa àwọn májẹ̀mú tó wà fún ọ̀nà a ní ṣòro tó ń jò àwọn májẹ̀mú tí wọ́n fi jẹ dandan lórí ẹ̀dá bí kéèyàn balaga kọjá mùsùlùmí a tún wá ní àwọn májẹ̀mú kí wọn fi lálàáfíà ìkan nínú rẹ̀ tó pàtàkì gan òun ni àtọ̀hárọ̀ wa àtọ̀hárọ̀ ṣàròkó lèṣe àtìsọ̀là májẹ̀mú ni kí wọn fi lálàáfíà bàbá ń sọ nípa ìmọ̀ra yẹn ìrànlọ́wọ́ ìlú àníkàn tó ń pè ní sọ̀hárà tó ń mọ àdàlù ìyàtọ̀ ìmọ̀ra tó jẹ́ onítùmọ̀ lòun òun kéèyàn mọ́ lọ́kàn ẹ̀rí fáwọn Yorùbá ni máa ń sọ wípé ẹni tí ò fọnú tóun ní ọ̀pọ̀ káwá tó mọ́ lọ́kàn yìí àá òun tó wá lágbára ju ká mọ́ làwọn lọ́wọ́ bóò láti mọ lọ́kàn òun ni ká mọ́ kúrò nínú àṣírí máa sùn pẹ̀sẹ̀ ẹ̀bọ àwọn ìyapa nítorí pé àwọn ìdọ̀tí máa ń pọ̀ lẹ́nu ní nínú àwọn ìdọ̀tí tí máa ń wà lẹ́nu àwọn ni àrùyá wà àrùyá inú ọ̀kan ní máa ń gbé yálé nù nínú àwọn ìdọ̀tí tí máa ń wà lẹ́nu nínú àwọn ní alḥasadu wàlḥẹ̀kẹ̀ nínú àlọ́wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìdọ̀tí tí ń bínú ẹ̀mí ká mọ́ lọ́kàn yẹn òun lọ́gbà ká mọ́ lára tí ẹ bá tẹ̀lé lẹ́nu tọ́ba mọ́ lára kò wúlò òun lọ́kàn àtọ́lọ́wọ́n wa sọ̀hánà bí wọ́n sọ̀hánà lókè òye àwọn ẹlẹ́wọ̀n pé ẹ̀yìnlá mọ́lẹ̀ ní ṣèlérí iná nílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n ìdọ̀tí ni wọ́n kìí ṣe pé wọ́n ìwẹ̀ o là èdè wọn ìwẹ̀ èyí tó ń kọ́ sọ àmọ́ ìdọ̀tí ara wọn òun ni nàìjíríà kàtó ìwà nàìjíríà tí wọ́n bá wẹ̀ lónìí tí ó fi dọ̀la kódà kan máa gbé lónìí wọn ò lè mọ̀ nítorí pé ọkàn lọ́jọ́ ti fi gbà á torí pa bẹ́ẹ̀ kakọ́kọ́ mọ́lọ́kàn yẹn àwọn làkọ́kọ́ bàbá mọ́lọ́kàn nígbà yẹn láti wà mọ́ lára ní oṣù ìmọ̀ra lòsùn lọ. ó yá pé tí yẹn bá sì mọ́ra dáadáa tẹ bọ́ọ̀sì ń bẹ̀rẹ̀ mi rẹ̀ ẹ́ ó wulẹ̀ sí mọ́ra mi ó ń tọ́ wọn àwọn ọ̀tọ̀ sí i nígbà tó bá ti ní ọ̀la ìṣàlọ́ a tún máa tẹ̀síwájú nípa ìkú في طهارة في الإنجاز لمن حديث الشعب من كان في يوم